ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ó ní àpẹẹrẹ ìjọ pípé apá kẹta a ó kà láti inú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí kejì ẹsẹ̀ ìkejìlélógójì ó kà báyìí pé wọ́n ń fi tọkàntọkàn kó ẹ̀kọ́ tí àwọn àpọ́stélì ń kọ́ wọn wọ́n wà ní ìrẹ́pọ̀ wọ́n jọ ń jẹun wọ́n jọ ń gba àdúrà mo dúró mo sì ń wo àwọn igi kan tí a kó jọ tí a sì fi ń dáná iná náà pọ̀ ó sì ní agbára. mo ṣàkíyèsí wípé nígbà tí a bá yọ ìkan nínú àwọn igi náà kúrò nínú ibi tí a kó gbogbo wọn jọ sí iná tí ó wà ní ẹnu rẹ̀ á kú lẹ́yìn ìgbà díẹ̀ tí ó bá sì ṣe díẹ̀ sí igi náà kò tilẹ̀ ní gbóná mọ́ nígbà tí àwọn onígbàgbọ́ bá kóra jọ pọ̀ máa mú iná ara wọn jò ní àpapọ̀ wọn wọn a sì máa ran ara wọn lọ́wọ́ láti máa gbóná fún Kristi ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló ti ṣubú nítorí pé wọ́n dá ara wọn yọ sọ́tọ̀ kúrò láàrin àwọn ará tòótọ́ a lè rí nínú àyọkà wa tòní pé ọ̀kan lára àwọn òpó tí. Ti ó gbé ìjọ àkọ́kọ́ ró ó ní ìdàpọ̀ àwọn ará kò sí ìjọ tàbí àkójọpọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi kankan tí ó wà láì ní ìkórajọpọ̀ àwọn ará irú àwọn ìkórajọpọ̀ bẹ́ẹ̀ kò sì lè wà láì sí ìfẹ́ ará ìfẹ́ tọkàntọkàn fún ara ẹni àti ìpòǹgbẹ láti rí wípé àwọn ará nínú olúwa wà ní àlàáfíà ìjọ ọlọ́run kì í ṣe ibi tí ènìyàn ti máa ń ṣe kí wọ́n má rí mi ó jẹ́ ibi tí ó wà fún ìkórajọpọ̀ àti ìdàpọ̀ àwọn ohun wà tí adarí ìjọ lè ṣe láti mú kí ìkórajọpọ̀ àti ìdàpọ̀ àwọn ará nínú ìjọ kí ó mú yanyan fífi ohun tí a ní fún àwọn ẹni tí kò ní àti ṣíṣe eléyìí ní ọ̀nà tí kò mú tàbí kò dín ọlá àwọn ẹni tí a ń fi fún kù ó jẹ́ ìkan lára ohun pàtàkì tí ìkórajọpọ̀ àwọn ará ń ṣe máa lọ lónìí máa rántí wípé gẹ́gẹ́ bí ará nínú ilé ọlọ́run o nílò láti ṣe gbogbo ohun tí ó wà ní ìkáwọ́ni rẹ láti mú kí okùn ìfẹ́ tí ó so àwọn ará pọ̀ kí ó dúró ṣinṣin àti láti yàgò fún èdè àìyedè àti àríyànjiyàn pẹ̀lú àwọn ará nítorí pé eléyìí kò wù Olúwa a lè rí eléyìí nínú ìwé Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkẹta. àdúrà dúpẹ́ lọ́wọ́ Olúwa fún orí ọ̀fẹ́ tí o ní láti jẹ́ kìrìsìtẹ́nì béèrè lọ́wọ́ Olúwa láti bùkún fún ọ kí ìwọ náà kí o bá lè jẹ́ ẹni tí ó ń bùkún fún àwọn ará tí ó sì ran àwọn ará lọ́wọ́ sọ fún Olúwa láti fún ọ ní agbára láti máa fi ìdí ìbáṣepọ̀ ìdàpọ̀ àti ìbánidọ́rẹ̀ẹ́ láàrin àwọn ará múlẹ̀ kí o sì máa gbé e ní àrògẹ. àmín àyọkà wa látinú bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ti ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé ìyìnrere láti ọwọ́ Matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n títí dé orí kejìdínlọ́gbọ̀n Matthew orí kẹrìndínlọ́gbọ̀n títí dé orí kejìdínlọ́gbọ̀n ẹ máa bá wa kà lọ. Matthew orí kẹrìndínlọ́gbọ̀n nígbà tí jésù parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ mọ̀ pé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ̀dún ìrékọjá a ó fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ láti kàn mọ́ àgbélébù. nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú péjọ sí àgbàlá olórí àlùfáà tí ó ń jẹ́ káyáfà wọ́n ń gbèrò ọ̀nà bí wọn yóò ti ṣe lè fi ẹ̀tàn mú jésù kí wọ́n lè pa á ṣùgbọ́n wọ́n ń sọ pé. kí a má ṣe é ní àkókò àjọ̀dún bí bẹ́ẹ̀ ìlú yóò dàrú nígbà tí jésù wà ní bẹ́tánì nínú ilé símónì tí ó dẹ́tẹ̀ nígbà kan rí obìnrin kan wọlé tọ̀ ọ́ wá tí ó ní ìgò òróró iyebíye olóòórùn dídùn ni ó bá bẹ̀rẹ̀ sí í tú sí orí jésù níbi tí ó ti ń jẹun nígbà tí àwọn ọmọ ẹ̀yìn jésù rí inú bí wọn wọ́n ní. kí ni ìdí rògbò báyìí nítorí títà ní àbáta òróró yìí ní owó iyebíye tí a bá fi fún àwọn tálákà. jésù mọ ohun tí wọ́n ń sọ nítorí náà ó wí fún wọn pé. kí ni ẹ ń dá obìnrin yìí láàmú sí nítorí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára nígbà gbogbo ni ẹ ní àwọn tálákà láàrin yín ṣùgbọ́n ẹ kò ní máa rí mi láàrin yín nígbà gbogbo nítorí nígbà tí obìnrin yìí da òróró yìí sí mi lára ó ṣe é fún ìsìnkú mi ni mo ń sọ fún yín dájúdájú níbikíbi tí a bá ń wàásù ìyìn rere ní gbogbo ayé a ó máa sọ nǹkan tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀ nígbà náà ni ọ̀kan nínú àwọn méjìlá tí ó ń jẹ́ judasi iskariotu jáde lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà ó bi wọ́n pé. kí ni ẹ ó fún mi bí mo bá fi jésù lé yín lọ́wọ́. wọ́n bá ka ọgbọ̀n owó fàdákà fún un láti ìgbà náà ni ó ti ń wá ọ̀nà láti fà á lé wọn lọ́wọ́. ní ọjọ́ kìíní àjọ̀dún àìwúkàrà àwọn ọmọ ẹ̀yìn wá sọ́dọ̀ jésù wọ́n bi í pé. níbo ni o fẹ́ kí a tọ́jú fún ọ láti jẹ àsè rẹ ó bá dáhùn pé ẹ lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan báyìí nígboro kí ẹ sọ fún un pé olùkọ́ni ní àkókò mi súnmọ́ tòsí ní ilé rẹ ni èmi àti àwọn ọmọ ẹ̀yìn mi yóò ti jẹ àṣírí kọjá. àwọn ọmọ ẹ̀yìn náà ṣe bí jésù ti pàṣẹ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àṣírí kọjá nígbà tí ó di ìrọ̀lẹ́ ó jókòó láti jẹun pẹ̀lú àwọn méjìlá bí wọ́n ti ń jẹun ó wí fún wọn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín yóò fi mí fún àwọn ọ̀tá. ọkàn wọn dàrú púpọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn ń béèrè pé. kò sáà lè jẹ́ èmi ni olúwa. ó dá wọn lóhùn pé. ẹni tí ó ń fi òkèlè run ọbẹ̀ nínú àwo kan náà pẹ̀lú mi ni ẹni náà tí yóò fi mí fún àwọn ọ̀tá. ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé ìbá fún un bí a kò bá bí i. nígbà náà ni júdásì ẹni tí ó fi í fún àwọn ọ̀tá bí i pé. àbí èmi ni olùkọ́ni. jésù dá a lóhùn pé. o ti fi ẹnu ara rẹ sọ nígbà tí wọ́n ń jẹun jésù mú búrẹ́dì ó gbàdúrà sí i ó bù ú ó bá fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. ẹ gbà ẹ jẹ èyí ni ara mi. nígbà tí ó mú ife ó dúpẹ́ ó fi fún wọn ó ní. gbogbo oyin ẹ mu nínú rẹ̀ èyí ni ẹ̀jẹ̀ mi tí a fi dá májẹ̀mú ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo sọ fún yín n kò ní mu ọtí èso àjàrà mọ́ títí di ọjọ́ náà tí n ó mú pẹ̀lú yín ní ọ̀tún ní ìjọba bàbá mi. lẹ́yìn náà wọ́n kọ orin kan wọ́n bá jáde lọ sórí òkè ólífì nígbà náà jésù sọ fún wọn pé. gbogbo yín ni ẹ ò padà lẹ́yìn mi ní alẹ́ yìí gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ọwọ́ yóò tẹ olùṣọ́ àgùntàn gbogbo agbo àgùntàn ni a ó fọ́n ká ṣùgbọ́n lẹ́yìn tí a bá ti jí mi dìde n ó ṣíwájú yín lọ sí Gálílì. Pétérù dá a lóhùn pé. bí gbogbo àwọn ìyókù bá tilẹ̀ padà lẹ́yìn rẹ bíi tèmi kọ́. Jésù wí fún un pé. mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ní alẹ́ yìí kí àkùkọ tó kọ ìwọ yóò sẹ́ mi ní ẹ̀ẹ̀mẹ́ta. pétérù sọ fún un pé. bí mo bá tilẹ̀ ní láti bá ọ kú n kò ní í sẹ́ ọ. bákan náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn yòókù sọ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí ibìkan tí ó ń jẹ́ gẹ́tísémánì ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé. ẹ jókòó níhìn-ín èmi ń lọ gbàdúrà lọ́hùn-ún ni. ó bá mú pétérù àti àwọn ọmọ sébédè méjèèjì lọ́wọ́ inú rẹ̀ bàjẹ́ ó sì dààmú ó wá sọ fún wọn pé. mo ní ìbànújẹ́ ọkàn tó bẹ́ẹ̀ tí mo fẹ́rẹ̀ kú ẹ dúró níhìn-ín kí ẹ máa bá mi sọ́nà. ó wá tún lọ síwájú díẹ̀ sí i ó dojúbolẹ̀ ó bẹ̀rẹ̀ sí í gbàdúrà pé. bàbá mi bí ó bá ṣeé ṣe mú kí ife kíkorò yìí fò mí ru ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ ní ṣíṣe bí kò ṣe ohun tí ìwọ fẹ́. ó bá lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá wọn tí wọ́n ń sùn ó sọ fún pétérù pé. èyí ni pé ẹ kò lè bá mi ṣọ́nà fún wákàtí kan ẹ máa ṣọ́nà kí ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò ẹ̀mí fẹ́ ṣe é ṣùgbọ́n ara kò lágbára. ó tún lọ gbàdúrà lẹ́ẹ̀kejì ó ní. bàbá mi bí kò bá ṣeé ṣe pé kí ife kíkorò yìí fò mí ru tí ó jẹ́ ohun tí ó ní láti ṣẹlẹ̀ sí mi ìfẹ́ tìrẹ ni ṣíṣe. Si ó tún wá ó tún bá àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n ń sùn nítorí oorun ń kùn wọ́n púpọ̀ ó bá fi wọ́n sílẹ̀ ó padà lọ gbàdúrà ní ẹ̀ẹ̀kẹta ó tún sọ nǹkan kan náà lẹ́yìn náà ó wá lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé ẹ tún wà níbi tí ẹ ń sùn tí ẹ ń sinmi ẹ wò ó àkókò náà súnmọ́ tòsí tí a ó fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde ẹ jẹ́ kí a máa lọ ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá súnmọ́ tòsí. bí jésù ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni júdásì ọ̀kan nínú àwọn méjìlá yọ pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn tí wọ́n mú idà àti kùmọ̀ lọ́wọ́ wọ́n ń bọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú ẹni tí ó fi í fún àwọn ọ̀tá ti fi àmì fún wọn pé. ẹni tí mo bá kí tí mo fi ẹnu kàn ní ẹ̀rẹ̀kẹ́ ni ẹni náà ẹ mú un. lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti dé ọ̀dọ̀ jésù ó ní ẹ pẹ̀lẹ́ o olùkọ́ni. ni ó bá dẹnu dé e ní ẹ̀rẹ̀kẹ́ jésù sọ fún un pé. ọ̀rẹ́ kí ló dé o. nígbà náà ni àwọn ènìyàn wá wọ́n sùrù mọ́ jésù wọ́n mú un ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú jésù bá na ọwọ́ ó fa idà yọ ó sì fi sá ẹrú olórí àlùfáà kan ó gé e létí ṣùgbọ́n jésù sọ fún un pé. ti idà rẹ bọ inú àkọ̀ rẹ̀ padà nítorí gbogbo àwọn tí ó bá fa idà yọ ìdàníà ò fi pa wọ́n tàbí o kò mọ̀ pé mo lè ké pe bàbá mi kí ó fún mi ní ẹgbàágbèje áńgẹ́lì ní ìsinsìnyí ṣùgbọ́n bí mo bá ṣe bẹ́ẹ̀ báwo ni ìwé mímọ́ yóò ti ṣe ṣẹ pé bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí. Jésù bá sọ fún àwọn ènìyàn náà pé. ẹ jáde wá mú mi pẹ̀lú idà àti kùmọ̀ bí ìgbà tí ẹ wá mú olè ojoojúmọ́ ni mò ń jókòó nínú tẹ́ḿpìlì láti kọ́ àwọn ènìyàn ẹ kò mú mi nígbà náà ṣùgbọ́n gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ àwọn wòlíì lè ṣẹ ni. gbogbo àwọn ọmọ ẹ̀yìn bá fi í sílẹ̀ wọ́n sá lọ. àwọn tí wọ́n mú jésù fà á lọ sọ́dọ̀ káyáfà olórí àlùfáà níbi tí àwọn amòfin àti àwọn àgbà ti péjọ sí pétérù ń tẹ̀lé jésù ó ń bọ̀ lẹ́yìn pátápátá títí ó fi dé àgbàlá olórí àlùfáà ó wọlé ó jókòó pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ láti rí ibi tí gbogbo rẹ̀ yóò yọrí sí. Si àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ ń wá ẹ̀rí èké tí ó lè kó bá Jésù kí wọ́n bá lè pa á ṣùgbọ́n wọn kò rí bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ẹlẹ́rìí èké tí wọ́n yọjú ní ìgbẹ̀yìn àwọn méjì kan wá wọ́n ní. ọkùnrin yìí sọ pé mo lè wó tẹ́ḿpìlì Ọlọ́run yìí kí n sì tún un kọ́ ní ọjọ́ mẹ́ta. olórí àlùfáà bá dìde ó ní. o kò fèsì rárá àbí o kò gbọ́ ohun tí wọ́n sọ pé o wí ṣùgbọ́n jésù kò fọhùn olórí àlùfáà wa sọ fún un pé. mo fi ọlọ́run alààyè bẹ̀ ọ́ sọ fún wa bí ìwọ ni mẹsáyà ọmọ ọlọ́run. jésù dá a lóhùn pé. ẹnu ara rẹ ni ó fi sọ ọ́ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ pé láti ìsinsìnyí lọ ẹ ó rí ọmọ ènìyàn tí ó jókòó lórí ìtẹ́ pẹ̀lú agbára ọlọ́run tí ìkúùkù yóò sì máa gbé e bọ̀ wá. olórí àlùfáà bá fa aṣọ rẹ̀ ya ó ní ó sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ẹlẹ́rìí wo ni a tún ń wá ẹ ti gbọ́ ọ̀rọ̀ àfojúdi tí ó sọ sí ọlọ́run nísinsìnyí kí ni ẹ rò. wọ́n dáhùn pé ikú ni ó tọ́ sí i wọ́n bá bẹ̀rẹ̀ sí tutọ́ sí i lójú wọ́n ń sọ ọ́ lẹ́sẹ̀ẹ́ wọ́n gbá a létí wọ́n ń sọ pé. ìwọ mẹsáyà sọ ẹni tí ó lù ọ́ fún wa. pétérì jókòó lóde ní àgbàlá ọ̀kan nínú àwọn ìránṣẹ́bìnrin wá sọ́dọ̀ rẹ̀ ó ní. ìwọ náà wà pẹ̀lú jésù ará gálílì. ṣùgbọ́n pétérù sẹ́ níwájú gbogbo wọn ó ní. n kò mọ ohun tí ò ń sọ. bí ó ti ń lọ sí ẹnu ọ̀nà ìránṣẹ́bìnrin mìíràn tún rí i ó bá sọ fún àwọn tí ó wà níbẹ̀ pé. ọkùnrin yìí wà pẹ̀lú jésù ará násárẹ́tì. pétérù tún sẹ́ ó búra pé. n kò mọ ọkùnrin náà. ó ṣe díẹ̀ sí i àwọn tí ó dúró níbẹ̀ tọ̀ lọ wọ́n sọ fún un pé. òtítọ́ ni pé ọ̀kan nínú wọn ni ìwọ náà yìí ṣe nítorí ọ̀rọ̀ rẹ fi hàn bẹ́ẹ̀. nígbà náà ni pétérù bẹ̀rẹ̀ sí í ṣépè ó tún búra pé. n kò mọ ọkùnrin náà. lẹ́sẹ̀kẹsẹ̀ kọ pétérù wá rántí ọ̀rọ̀ tí sọ pé. kí àkùkọ tó kọ ìwọ yóò ní ẹ̀mẹ́ta. ó bá bọ́ sóde ó sọkún gidigidi. Matthew, orí kẹtàdínlọ́gbọ̀n. Nígbà tí ilẹ̀ mọ́, gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú jọ foríkorí nípa ọ̀ràn Jésù kí wọ́n lè pa á. Wọ́n dè é, wọ́n bá fà á lọ láti fi lé Pílátù, gómìnà lọ́wọ́. Nígbà tí Júdásì, ẹni tí ó fi Jésù fún àwọn ọ̀tá rí i pé a dá Jésù lẹ́bi, ó ronúpìwàdà, ó bá lọ dá ọgbọ̀n owó fàdákà padà fún àwọn olórí àlùfáà àti àwọn àgbà ó ní. mo ṣẹ̀ ní ti pé mo ṣe ikú pa aláìṣẹ̀. wọ́n bá dá a lóhùn pé. èwo ló kàn wá nínú rẹ̀ ẹjọ́ tìrẹ ni. júdásì bá da owó náà sílẹ̀ nínú tẹ́ḿpìlì ó jáde ó bá lọ pokùnso àwọn olórí àlùfáà mú owó fàdákà náà wọ́n ní. kò tọ́ fún wa láti fi sínú àpò ìṣúra tẹ́ḿpìlì mọ́ nítorí owó ẹ̀jẹ̀ ni. lẹ́yìn tí wọ́n ti forí korí wọ́n fi owó náà ra ilẹ̀ amọ̀kòkò fún ìsìnkú àwọn àlejò ìdí nìyí tí a fi ń pe ilẹ̀ náà ní ilẹ̀ ẹ̀jẹ̀ títí di òní olónìí báyìí ni ohun tí wòlíì jeremáyà wíṣẹ nígbà tí ó sọ pé. wọ́n mú ọgbọ̀n owó fàdákà náà iye tí a dá lé orí ẹ̀mí náà nítorí iye tí àwọn ọmọ ìsẹ́lẹ̀ ń dá lé ènìyàn lórí nìyí wọ́n lo owó náà fún ilẹ̀ amọ̀kòkò gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ fún mi jésù bá dúró síwájú gómìnà gómìnà bi í pé. ìwọ ni ọba àwọn júù bí. jésù ní. ó ti fi ẹnu ara rẹ̀ sọ ọ́. ṣùgbọ́n bí àwọn olórí àlùfáà àti àwọn àgbà ti ń fi ẹ̀sùn kàn án tó kò fèsì rárá nígbà náà ni pílátù sọ fún un pé. o kò gbọ́ irú ẹ̀sùn tí wọ́n fi ń kàn ọ́ ni. ṣùgbọ́n jésù kò dá lóhùn gbólóhùn kan ṣoṣo. So -so tí ó fi jẹ́ pé ẹnu ya gómìnà púpọ̀ gẹ́gẹ́ bí àṣà ní àkókò àjọ̀dún gómìnà a máa dá ẹlẹ́wọ̀n kan sílẹ̀ fún àwọn ènìyàn ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ ní àkókò náà ẹlẹ́wọ̀n olókìkí kan wà tí ó ń jẹ́ Jésù Bàrábà nígbà tí àwọn Júù pèsè Pílátù bi wọ́n pé. ta ni kí n dá fún yín Jésù Bàrábà ni tàbí Jésù tó ń jẹ́ Mèsáyà pílátù ti mọ̀ pé nítorí ìlara ni wọ́n fi mú un wá sọ́dọ̀ òun nígbà tí pílátù jókòó lórí pèpéle ìdájọ́ ìyàwó rẹ̀ ránṣẹ́ sí i ó ní. má ṣe lọ́wọ́ nínú ọ̀ràn ọkùnrin olódodo yìí nítorí pé mọ́jú òní ojú mi rí nǹkan lójú àlá nípa rẹ̀. àwọn olórí àlùfáà àti àwọn àgbà ti rọ àwọn ènìyàn láti béèrè fún bárábà kí wọ́n pa jésù gómìnà bi wọ́n pé. ta ni nínú àwọn méjì yìí yẹn fẹ́ kí n dá fún mi. wọ́n sọ pé. báràbà báràbà bi wọ́n pé. kí ni kí n ṣe sí jésù tí ó ń jẹ́ mẹ̀sáyà. gbogbo wọn dáhùn pé. Pílátù bi wọ́n pé ohun burúkú wo ni ó ṣe ṣùgbọ́n wọ́n túbọ̀ kígbe pé nígbà tí Pílátù rí pé òun kò lè yí wọn lọ́kàn padà àti pé rògbòdìyàn fẹ́ bẹ́ sílẹ̀ ó mu omi ó fọwọ́ rẹ̀ níwájú wọn ó ní. n kò dọ́wọ́ nínú ikú ọkùnrin yìí ẹ̀yin ni kí ẹ mójútó ọ̀ràn náà. gbogbo àwọn ènìyàn náà dáhùn pé. kí ẹ̀jẹ̀ rẹ̀ wà lórí àwa àti àwọn ọmọ wa. pílátù bá dá bárábà sílẹ̀ fún wọn lẹ́yìn tí ó ti pàṣẹ pé kí wọ́n na jésù ní pàṣán ó fi lé wọn lọ́wọ́ láti kàn má àgbélébùú àwọn ọmọ ogun gómìnà bá mú jésù lọ sí ibùdó wọn gbogbo wọn bá péjọ lé e lórí wọn bọ́ ẹ̀wù rẹ̀ wọn wá fi aṣọ àlárì bò ó lára wọn fi ẹ̀gbọ́n hun adé wọn fi dé e lórí wọn fi ọ̀pá sí ọwọ́ ọ̀tún rẹ̀ wọn wá kúnlẹ̀ níwájú rẹ̀ wọn fi ṣe yẹ̀yẹ́ wọn ń wí pé kábíyèsí ọba àwọn jù. bẹ́ẹ̀ ni wọ́n ń tutọ́ sí i lára wọ́n mú ọ̀pá wọ́n ń kan án mọ́ lórí nígbà tí wọ́n ti fi ṣe ẹlẹ́yàtẹ́rùn wọ́n bó aṣọ àlàárì náà kúrò lára rẹ̀ wọ́n fi tirẹ̀ wọ̀ ọ́ wọ́n bá mú un lọ láti kàn mọ́ àgbélébù nígbà tí wọ́n jáde lọ wọ́n rí ọkùnrin kan ará kírénì tí orúkọ rẹ̀ ń jẹ́ símónì wọ́n bá fi ipá mú un láti lu àgbélébù jésù nígbà tí wọ́n dé ibi tí wọ́n ń pè ní gọ́gọ́tà ìtumọ̀ èyí tí í ṣe ibi agbárí wọ́n fún un ní ọtí kíkorò mu nígbà tí ó tọ́ ọ wò ó kọ̀ kò mú un nígbà tí wọ́n kàn án má àgbélébù tán wọ́n pín aṣọ rẹ̀ mọ́ ara wọn lọ́wọ́ wọ́n ṣẹ́ gègé láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn wọ́n bá jókòó níbẹ̀ wọ́n ń sọ wọ́n fi àkọlé kan kọ́ sí òkè orí rẹ̀ wọ́n kọ ẹ̀sùn tí a fi kàn án síbẹ̀ pé eléyìí ni jésù ọba àwọn júù wọ́n tún kan àwọn ọlọ́ṣà méjì mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì rẹ̀ àwọn tí ó ń kọjá lọ ń sọ ìsọkúsọ sí i wọ́n ń já apá mọ́nú wọ́n ń sọ pé. ìwọ tí yóò wó tẹ́ḿpìlì tí yóò tún un kọ́ ní ọjọ́ mẹ́ta gba ara rẹ là bí ọmọ ọlọ́run bá ní ọ sọ̀kalẹ̀ kúrò lórí àgbélébù. bákan náà ni àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà àwọn náà fi ṣe ẹlẹ́yà wọ́n ń sọ pé. àwọn ẹlòmíràn ni ó rí gbàlà kò lè gba ara rẹ̀ là ṣé ọba Ísírẹ́lì ni kí ó sọ̀kalẹ̀ nísinsìnyí láti orí àgbélébù a ó gbà á gbọ́ ṣé ó gbẹ́kẹ̀lé Ọlọ́run ni kí Ọlọ́run gbà á sílẹ̀ nísinsìnyí bí ó bá fẹ́ ẹ ṣe bí ó sọ pé ọmọ Ọlọ́run ni òun. bákan náà ni àwọn ọlọ́ṣà tí wọ́n kàn má àgbélébù pẹ̀lú rẹ̀ fi ṣe ẹlẹ́yà láti agogo méjìlá ọ̀sán ni òkòkò ti gbogbo ilẹ̀ títí di agogo mẹ́ta ọ̀sán nígbà tí ó tó nǹkan bíi agogo mẹ́ta ọ̀sán jésù kígbe ní ohùn rárá pé eli eli lè má sábàkítà ni. ìtumọ̀ èyí ni. ọlọ́run mi ọlọ́run mi kí ló dé tí o fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan tí dúró níbẹ̀ gbọ́ wọ́n ní. ọkùnrin yìí ń pe èlíjà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀kan nínú wọn sáré ó ti kankan bíi kàìnkàìn bọ inú ọtí kíkan ó fi sórí ọ̀pá láti fi fún un mu ṣùgbọ́n àwọn yòókù ń sọ pé fi sílẹ̀ jẹ́ kí a wò bí èlìjà yóò wá gbà á là jésù bá tún kígbe tòò ó mí kanlẹ̀ ó bá dákẹ́ aṣọ ìkélé tí ó wà nínú tẹ́ḿpìlì ya sí méjì láti òkè dé ilẹ̀ ilẹ̀ mì tìtì àwọn òkè sán òkúta ẹnubojì sí a sì jí ọ̀pọ̀ òkú àwọn olódodo dìde wọ́n jáde kúrò nínú ibojì lẹ́yìn tí jésù ti jí dìde wọ́n wọ jerúsálẹ́mù lọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó rí wọn nígbà tí ọ̀gágun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ń sọ jésù rí ilẹ̀ tí ó mì àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ẹ̀rù bá wọn púpọ̀ wọ́n ní. nítòótọ́ ọmọ ọlọ́run ni ọkùnrin yìí. ọ̀pọ̀ àwọn obìnrin wà níbẹ̀ tí wọ́n dúró ní òkèèrè réré tí wọ́n ń wo ohun tí ó ṣẹlẹ̀ àwọn ni wọ́n ti ń tẹ̀lé Jésù láti Gálílì tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún un Màríà Magdalene wà lára wọn àti Maria ìyá Jákọ́bù àti ti Joseph àti ìyá àwọn ọmọ Sébédè. Nígbà tí ó di ìrọ̀lẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan ará Arimatia tí ó ń jẹ́ Jósẹ́fù wá òun náà jẹ́ ọmọ ẹ̀yìn Jésù ó tọ̀ Pílátù lọ láti béèrè òkú Jésù pílátù bá pàṣẹ pé kí wọ́n fún un nígbà tí jósẹ́fù ti gba òkú náà ó fi aṣọ funfun tí ó mọ́ wé e ó tẹ́ ẹ sí inú ibojì rẹ̀ titun tí òun tìkà lára rẹ̀ ti gbẹ́ sí inú àpáta ó yí òkúta ńlá kan dí ẹnu ọ̀nà ibojì náà ó bá kúrò níbẹ̀ màríà magdalene àti màríà kejì wà níbẹ̀ wọ́n jókòó ní iwájú ibojì náà ní ọjọ́ kejì ọjọ́ tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́ àjọ̀dún àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá sọ́dọ̀ Pílátù wọ́n ní. alàgbà a rántí pé ẹlẹ́tàn ní sọ nígbà tí ó wà láàyè pé lẹ́yìn ọjọ́ mẹ́ta òun ó jí dìde nítorí náà pàṣẹ kí wọ́n sọ ibojì náà títí di ọjọ́ kẹta bí a kò bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lè wá jí òkú rẹ̀ lọ wọn yóò wá wí fún àwọn ènìyàn pé ó ti jíǹde kúrò nínú òkú ìtànjẹ ẹ̀kejì yóò wá burú ju ti àkọ́kọ́ lọ. pílátù bá dá wọn lóhùn pé. ṣé bí ẹni olùṣọ́ ẹ lọ fi wọ́n ṣọ́ ibojì náà bí ó ti tọ́lu yẹn. wọ́n bá lọ wọ́n ṣí ẹnu ibojì náà wọ́n fi èdìdì sí ara òkúta tí wọ́n gbé dí i wọ́n sì fi àwọn olùṣọ́ síbẹ̀ pẹ̀lú. Matthew orí kejìdínlọ́gbọ̀n. nígbà tí ọjọ́ ìsinmi ti kọjá tí ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ maria magidaleni àti maria kejì wá wo ibojì jésù ilẹ̀ mìtìtì nítorí áńgẹ́lì olúwa sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó yí òkúta tí ó wà lẹ́nu ibojì kúrò ó sì jókòó lórí rẹ̀ ìrísí rẹ̀ dàbí mọ̀nàmọ́ná aṣọ rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú ẹ̀rù mú kí àwọn tí wọ́n ṣọ́ ibojì náà gbọ̀n pẹ̀pẹ̀ kí wọ́n sì kù sára áńgẹ́lì náà sọ fún àwọn obìnrin náà pé. ẹ má bẹ̀rù mo mọ̀ pé jésù tí wọ́n kàn má àgbélébùú ni ẹ̀ ń wá kò sí níhìn nítorí ó ti jí dìde gẹ́gẹ́ bí ó ti sọ ẹ wá wo ibi tí wọ́n tẹ́ ẹ sí ẹ lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wéré pé ó ti jí dìde kúrò nínú òkú ó ti ṣáájú yín lọ sí Gálílì níbẹ̀ ni ẹ ò ti rí i ohun tí mo ní sọ fún yín nìyí. àwọn obìnrin náà bá yẹra kúrò níbi ibojì náà pẹ̀lú ìbẹ̀rùbojo àti ayọ̀ ńlá wọ́n sáré lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lójijì jésù pàdé wọn ó kí wọn ó ní. ẹ pẹ̀lẹ́ o. wọ́n bá dì mọ́ ọ lẹ́sẹ̀ wọ́n júbà rẹ̀ jésù wá sọ fún wọn pé. ẹ má bẹ̀rù ẹ lọ sọ fún àwọn arákùnrin mi pé kí wọ́n lọ sí Gálílì níbẹ̀ ni wọn yóò ti rí mi. bí wọ́n ti ń lọ àwọn kan nínú àwọn tí wọ́n fi sọ ibojì lọ sí inú ìlú láti sọ ohun gbogbo tí ó ṣẹlẹ̀ fún àwọn olórí àlùfáà nígbà tí àwọn olórí àlùfáà ti foríkorí pẹ̀lú àwọn àgbà wọ́n wá owó tí ó jọjú fún àwọn ọmọ ogun náà wọ́n sì kọ́ wọn pé. ẹ sọ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá lóru láti jí òkú rẹ̀ nígbà tí a sùn lọ bí ìròyìn yìí bá dé etí gómìnà a ó bá sọ̀rọ̀ kò ní sí ohunkóhun tí yóò ṣẹ̀rù bà yín. àwọn ọmọ ogun náà bá gba owó tí wọ́n fún wọn wọ́n ṣe bí wọ́n ti kọ́ wọn èyí náà sì ni ìtàn tí àwọn Júù ń sọ káàkiri títí di òní olónìí. àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá lọ sí Gálílì sí orí òkè tí Jésù ti sọ fún wọn nígbà tí wọ́n rí i wọ́n júbà rẹ̀ ṣùgbọ́n àwọn kan nínú wọn ṣiyèméjì. Si jésù wá sọ́dọ̀ wọn ó sọ fún wọn pé. a ti fún mi ní gbogbo àṣẹ ní ọ̀run àti ní ayé nítorí náà kí ẹ lọ sọ gbogbo orílẹ̀-èdè di ọmọ ẹ̀yìn mi kí ẹ máa ṣe ìrìbọmi fún wọn ní orúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ẹ máa kọ́ wọn láti kíyèsí gbogbo nǹkan tí mo pa láṣẹ fún yín kí ẹ mọ̀ dájú pé mo wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí dé òpin ayé ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí